ṣígun ọ̀kẹ́ gẹ́dẹ́ òun tó ń kó bí oró ọ̀kasà ìgọ́mọkùnrin kàǹkà bàjá tá ń gbé náà wojú ẹkùn ńlá ìṣàwọ̀ láṣígun ọ̀kẹ́ gẹ́dẹ́ òun ẹ̀pà lọ́lọ́ láṣígun ọ̀kẹ́ gẹ́dẹ́ òun tó ń kó bí oró ọ̀kasà ìgọ́mọkùnrin kàǹkà bàjá tá ń gbé náà wojú ẹkùn ńlá ìṣàwọ̀ ẹkùn àìṣà aṣẹ́gun ọ̀kẹ́ gẹ́dẹ̀ o ẹ̀pà lọ́lọ́. aṣẹ́gun ọ̀kẹ́ gẹ́dẹ̀ o ohun tó bá sọ àsọgbé ni ibi tó bá gbà àgbàgbé ni. olúfọ́miláyọ̀ tún gbé kàndé o láṣẹ́gun ọ̀kẹ́ gẹ́dẹ̀ o ẹ̀fújú ló ń jayọ̀ jẹ́ àṣìkò ọ̀kẹ́ gẹ́dẹ́ o jòun kó bí oró ọ̀kàṣà ìkọ́mọkùnrin kàǹkà bàjá kà ń gbé náà wojú ẹkùn láì ṣá àṣìkò ọ̀kẹ́ gẹ́dẹ́ o ẹ̀pà lọ́lọ́. ẹrù òbodò kókókókó lára ọ̀tá àṣìkò ọ̀gẹ̀gẹ̀ là ń pè rí yẹn akíkanjú ọkùnrin nílé lóko ní kò ṣe é tọ́ kò ṣe é forí jàbí. bẹ́ẹ̀ni láṣẹ́gun ọ̀gẹ̀gẹ̀ o ẹ̀pà lọ́lọ́. ẹ̀pà lọ́lọ́ o. láṣẹ́gun ọ̀gẹ̀gẹ̀dẹ̀ o. ẹ̀pà lọ́lọ́ o. jòǹgbò bí olówó ọ̀kasà ìkọ́mọkùnrin kàǹkà bàjá. à ń gbéná wojú ẹkùn láì ṣàwọ̀. láṣẹ́gun ọ̀gẹ̀gẹ̀. kàkà kan fi gbẹ́ dùn bọ́ ó erin kọjá mo rí nǹkan fi rí kìnìún olólàjú kò ṣe é tọ́ ẹni dènà dé adára rẹ̀ lẹ́bi lásìgbò agẹ́gẹ́dẹ́ o ẹ ṣe bá fún lásìgbò agẹ́gẹ́dẹ́ o jòǹgbò ah. bí oró ọ̀kasà ìkọ́mọkùnrin kàǹkà bàjá gbé náà wojú ẹkùn láì ṣá láṣẹ́gun ọ̀gẹ́ gẹ́dẹ́ o pẹ̀pà lọ́lọ́ láṣẹ́gun ọ̀gẹ́ gẹ́dẹ́ o tó ń kó bí oró ọ̀kasà ikọ̀ ọmọkùnrin kàǹkà bàjẹ́. àsọgbé àsọgbé ni o. aṣègùn ọ̀gẹ̀gẹ̀ ni o. aṣègùn yẹn lálọ́lá. lásìgbò ọ̀gẹ̀gẹ̀ ariwọn mọ̀sá adébíyìjà wú bàǹtùbàǹtù <laughs> mo ní ẹ̀rín wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ìgbẹ́nu lásìgbò àfi bíi kírọ́mọ ọlọ́tẹ̀ kan ló pa wàhálà dé ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ sẹ́bẹ̀ sí à ń ṣe ni ẹ máa ṣe ṣe rí àìní gbéraga òní jẹ́ kówó yín máa pọ̀ sí o gbogbo ayé ti bá ń bínú yín ayé ti bá ń bínú yín alábọ̀nbọ̀n wọn wí ìdágbére tí fi kó láàrin ìlú bàbá ẹgbẹ́ ni mo ṣe ẹni mo ṣe bá níwájú yín o wọ́n lè mí o wọ́n bá sọ ara ọ̀rọ̀ wọ́n fẹ́ sọ ní ìsìn wọ́n bá ní kí n wo èmi wà mẹ́ ṣùgbọ́n kí àró kí kọ́kọ́ jáde náà torí èèyàn ti lásìgbò ni gbogbo tí wọ́n bá sọ gbogbo ẹni lásìgbò torí èmi mọ̀. ẹ ẹ ṣe wí bóyá bóyá ti pé kí ni ẹ máa wọ ẹ lówó jù mí lọ èmi ò ní bí n lọ lẹ́sẹ̀ ẹ tún fún mi lówó. làṣírí ṣe ń tú lọ lẹ́mí yín fi ń gùn lówó yín èsè parẹ́ èràn ní parẹ́ àṣẹ. owó yìí ní parẹ́. àṣẹ. ìlú èyí ni fẹ́ yín o. gbàrú owó nù. <laughs> yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí. ibi á lọ ní ìsìn ibi yóò lé ni o ibi tó lé gidi bí ojú ẹja. ọkọ wí èmi o ẹ má sọ̀rọ̀ lójú àárọ̀ o gbogbo èèyàn má ti sọ o ní lọ sọ fún olóyè o ló lọ sọ fún kinní kan o torí jẹkújẹ tí ń jẹ lọ́ọ̀ ni o. mi ní jẹjẹkújẹ ajẹmọ́nú ni tí mi ń jẹ lọ́dọ̀ bàbá tèmi àbí mo parọ́ bàbá. kò purọ́. wọn ni wọn ń lọ sílùú òkèèrè ìlú ayé labẹ́ gan àwọn èèyàn fẹ́ẹ́ rìn rí babaláwo torí ti yé. torí tẹ̀. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ alápá ọ̀pẹ̀lẹ̀. èmi wọn fẹ́ ṣe mẹ́. ọ hm, ẹ ṣe yọ̀dà ẹ má jẹ àtọ ó yẹ kó ti yé e. nígbà tí olè ń ja abúlé akérèdọ́lù wọn á gbéra wọn dìlé ayé labẹ́ gan wọn lọ pe alápá ọ̀pẹ̀lẹ̀. kìnní bí ìyá ìyá adìyẹ kan báyìí ni wọn ṣe sára ṣe ege ni wọn ló bọ́ máa rìn lù. olè yìí mú ní ọjọ́ kejì ó lé lẹ́gbẹ̀rún mẹ́rin. gbogbo olóhùn ń jalè ni. mélòó ni ò pé náà. ọlọ́gbẹ̀rún mẹ́rin. Eh, ọgọ́rùn-ún mẹ́rin. iye tí mẹ́mẹ́ náà pọ̀. bóyá àwọn olè bóyá àwọn àṣe ìpàdé níbẹ̀ ni òwú lọ́hàn á sọ pé ó ṣe kòǹgẹ́ ti kéde gbogbo wọn pátápátá ẹ ká mọ̀ tiẹ̀ fàbẹ̀ ń wò gbogbo wọn ló parẹ́ gbàmù agbẹ́wì ọ́ torí bàbá ní ẹ fẹ́ lọ pé alápá ọ̀pẹ̀lẹ̀ ẹ lè pa ẹ lè pa bẹ́ẹ̀ tó ní wó bàbá ìbẹ̀rù yín bẹ́ẹ̀ tẹ́gbẹ̀rún bàbá ìbẹ̀rù yín kí ẹ̀mí yín lè gùn kẹ́mọ bẹ́ẹ̀ ṣe gbáradì di alápá ọ̀pẹ̀lẹ̀ jẹ́ kí mi aṣọ o jẹ́ yìí ń bà mí lẹ́rù tí èjẹ́ kí inú mi dùn hmm? bẹ́ẹ̀ ṣe lè gbáradì pé àṣà wọn àlú yìí àṣẹ wọn àmáyì wọn àrò gbogbo oore tẹ́ ẹ ṣe wọn o. kíre koríko níwájú ilé wa ah, èèmọ̀ ọ̀sùn ni. Ah, ìyá wa èmi rè ah, ìyá màmá ẹ dákun ẹ má sọ fún bàbá. baálé mi. tánú. mi bá jẹ tani dán lè gbó. tánú. tani dán lè gbó yìí gbó. yìí wò ẹ gbà mí o èdídé níbo ni wọ́n wà nígbà tí irú èyí ṣẹlẹ̀ oorun ló gbé ọ lọ ọ̀dà bẹ́ẹ̀ súnmọ́ yìí súnmọ́ yìí oorun gbé ọ lọ ó ti dá ẹ̀wọ̀n ò ní gbà ní ìlú yìí. ẹ̀yẹ́ múlẹ̀ náà ah! ẹ̀ẹ́dùn ni ẹ máa gbọ́ mi o. òòsà ọjà ẹ gbà mí ajá òní gbókèyìn ọka, ọ̀ká èmi lásìkò ọ̀gẹ̀gẹ̀ pàtópọ̀fà pàtí ọ̀rọ̀ bọ̀kú ikú gidigidi bábí mú wọn obìnrin ìlú gidigidi bábí mú àgbàlagbà ìlú gidigidi bábí mú òní ni kò ní mi ọgbọ́ ọ̀gẹ́rẹ́ ẹ̀ kọ́kọ́ yẹrí olúgbọ̀n gbọ́ mi ohun tí mo bá sọ lónìí ó èmi ló pọ̀ ọkọ rẹ̀. alápá ọ̀pẹ̀lẹ̀. alápá ọ̀pẹ̀lẹ̀. lábúlé ayé labẹ́gẹ̀. ọ̀dà ọ̀dà òní ni kò ní dọ̀la rèé wí sọ fọ́dà alẹ́ wọn pé wọ́n kú àpalẹ̀mọ́ òkú wọ́n kú àmójúbà kú o lónìí ní ọ̀jáde ní ọ̀jáde láyé rèé wí fún wọn bẹ́ẹ̀. bàbá ilé mi mọ àwọn ìran aráalé ìlú wọn ni ó mọ èmi ò mọ lé wọn ah! ẹ jẹ́ máa lọ ìlú wọn ni ó yẹ lọ́rùn ẹ jẹ́ máa. asáwọlẹwọlẹ kò rí ọgbọ́n omi tọgbọ́n omi ní í ṣe bẹ́ẹ̀ kọ bá wọlé yóò mi lẹ títì ìran ajá kan gbọ́dọ̀ jẹrin ìran kọlọkọlọ kan gbọ́dọ̀ jẹ gbòǹgbò ọ̀nà alágbá ọ̀pẹlẹ ikú ńlá ní gbadé lórí ọba ọ̀rọ̀ ńlá ní wo àgbà lọ́rùn adé tẹ̀tẹ̀rẹ̀ bú orí ìgbàgbó ibikíbi tó bá wà kára ọmọ ènìyàn báyìí kára ọmọ ènìyàn báyìí ìfúra ah! lóògùn àgbà ilé òfúra iléjú àjà òfúra àjájì ah! kí ni ṣe kínníkínní lójú mi ó dàbí dànàdànà ó dà. bá ti rí nù. <laughs> a máa rí yín bá. àṣẹ àṣẹ àṣẹ. bí o ṣe hun bàbá yín kò ní hun. àṣẹ àṣẹ àṣẹ. ipò tí Elédùmarè lọ́ba tí ìfọba jẹ Elédùmarè náà ní pínṣẹ́ rí fáwọ́ Èdùmarè tó pínṣẹ́ rí fún yín Elédùà ò ní gbà lọ́wọ́ yín. àṣẹ o àṣẹ o. lukosi ìlú wa rèé ìyálòde ìlú wa rèé hmm àtàjẹ́ ìlú àti òsínmi nímìnì tí ń bẹ nílùú pátá olórí wọn rèé ọmọdé yìí sì rí ìyá rẹ̀ kó rí bàbá rẹ̀ kó lóun ọlọ́run ọlọ́run gbogbo ọbẹ̀ ìlú wa rèé olóyè ńlá sì ni àwọn náà nílùú wa tọ́da. èmi yín náà ṣàjòjì ara wa o nítorí pé ẹja kì í ṣàjòjì omi alákà kì í ṣàjòjì ìsà bàbá àti bàbá àtẹmẹlọ rẹ ló wọn á pàṣà mọ ọ̀rọ̀ tí mo sọ fún wa àmọ́ bẹ́ẹ̀ mi nìkan bá dá wa tí n bá wá dé lu wa tí n bá ń jábọ̀ pé n tí mo bá lọ n tí mo bá bọ̀ rí à mo rẹ́rù ìlú nù bí yẹn bá sì dárú ẹrù ìlú yóò jìyà rẹ̀ mo wá wọ ẹni nínú ẹni mo wọ èèyàn nínú èèyàn mo wá ní kí ló kó sí ìyálóde àtẹ̀mẹ́kájọ wa torí tá a bá ní kábíyèsí wa náà tẹ̀lé a kí ni kókó oyè tá a wá jẹ nílùú gangan táwa di gbogbo ẹrù lóru kábíyèsí tọba bá ṣe dáa tíjòyè rẹ̀ gan ò dáa bí ìgbọ́ ọba ò dáa ni wọn á ní ká wàá rí yín o kò ní bu yín rú o elédùá ó dùn tì yín o ẹ bá bí falẹ́rì o. ọ̀dà ẹ pẹ fún ọ. orí odò orí ogbó orí ọtọ àwẹwò <laughs> ẹ káre ìyálóde olóyè lukosi ìlú yóò ní bàjẹ́ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bọ́ bá rújú àbílẹ̀ léèrè. Hmm, atọ́nisọ́nà náà rẹ̀ bí ìyẹ̀kan ẹni òun náà là á bì í gbọ́ ọ̀rún mi lẹ̀la sóde ìgbọ́lájú kú ọ̀kìkì tí mi yín erin ferigi nílé adó àràbà ló tú fẹ̀ arábì ojúmọ́ ti mọ́ wádàkùn kọ́ dábọ̀ dábọ̀ kọ́ dákun mọ́ fi dúdú pe funfun mọ́ kò ló lò fọ́hùn wà lógere máa ta gbígun bá jẹ́ àrí gbogbo ayé bákàlà gbogbo bá jẹ́ àrí gbogbo ọ̀run gbólógbò bá gòkè àjà ojú atólé ifá ló de sa bíní mo ló de sa bíní ọ̀nàmìlà ló de sa kò sí mo ló de sa kò sí ó lágbọ́n mi ní wọlé ẹja. olùkọ́sí ma ní. olóye ifá tó jáde ni mò ń kì í n ò dárúkọ èèyàn kankan. ifá ló de sa bíní mo ló de sa bíní. Ọ̀rúnmìlà lóde sakòsí èmi náà lóde sakòsí ó lágbó omi ní wọlé ẹja apàdùbà ní balẹ̀ ọ̀parò jẹ́ ògúlùtúbùlùkù ńlá fi ṣẹ́gun àá. Ah, ah. ẹ olóye ẹ dákun ní ọ̀dọ̀ yín lọ́hùn. ẹ dákun ẹ tẹ́ bá ti fẹ́ máa sọ̀rọ̀ yìí kẹnu mi ò lè tọ́ ẹ má polóye ẹ̀yin ìlú odidi eh, ìlú. ọ̀dà ọ̀dà ọ̀dà <laughs> gbogbo wa la gbẹ́ ní ìlú. ẹ dákun ẹ̀yin ìlú lọ́dọ̀ yín lọ́hùn lókè gẹ̀tì ta ló kọ́lé ayé tán táyé yẹ tán tó tún pilẹ̀ lé tọ̀run. tó kọ́ ilé ayé tán tó tún pilẹ̀ tó dé ọ̀run. bí ifá ṣe wí nù. ìyálóde ó yé ah, ah. àgbọ̀yé lókòsí hmm? kò dada hmm, hmm, dáadáa. ẹ̀kú gbàgbé lu wa èrò mi rèé tí mo fi ní ká pọ̀ sókè rajà ká wá wo orí lọ lú ọ̀nà tó jẹ́ kí a lè máa ti ń ṣe á nítorí pé kò sábọ̀dé tó kéré kékeré àbọ̀dé gangan ìwọ ni. ǹjẹ́ wá sọ yìí ó ti yé gbogbo wa àmọ́ kí la ní sísè. gbọ́ Ọ̀rúnmìlà ẹlẹ́jọ́ kà bárami ọlọ́sàn yan ilé ẹbọ lè tutù ń bẹ̀. Hmm. ọ̀dọ́ lójú ọlọ́rin pín ó ní mò ń lọ lọ́wọ́ mi ọ̀tún kókó ń lọ́ mi lọ́wọ́ mi wérewére mò ń lọ lọ́wọ́ mi òsì kókó ń lọ́ mi lẹ́sẹ̀ mi wérewére wọn mọ̀nà tá a gbà wọn mọ̀nà tá a tọ̀ tá a fi béèrè wọ sí délé ó lé adéfáfọ́ kàn lẹ́rìnwó òrùn mọ́lẹ̀ lọ́jọ́ tó ń lọ rèé bólókun adéṣẹ̀ ní adépẹ̀sán ọdún wọ́n lọ́kùnrin kúkúrú kan bẹ láàrin wọn láàlú ògiri òkú wọ́n lé oníkẹ́ fi síwájú o irun mọ́lẹ̀ kọ̀ lọ́jọ́ náà èṣù lábẹ̀ lọ́wọ́ ẹ̀ sí o hmm. láàróyè àrògbó òun lẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí hmm. ńgbà bá rúbọ bàbá wa rúbọ ìtàn afẹ́bọ̀ ẹ̀ bẹ̀ṣù lọ́wọ́ ẹ̀ sí èṣù náà bá iṣẹ́gun rẹ o ẹ gbádùn mi kò jù bẹ́ẹ̀ lọ ẹ wá gbọ́ o ibi tọrọ ẹbọ ìwà lè sí obìnrin ní ògbé o ọlọ́mọ kan ṣoṣo sí ni kò gbọ́dọ̀ bí ọmọ méjì ọmọ kan ṣoṣo wóró. tó bá gbé ẹbọ náà tán sótún lè bímọ mi. kò sábúrú kó má ṣe pé gbé bẹ́ẹ̀ ní ṣòkòtò wèrè ẹnìkan ìfọ̀ tí fi gbólẹ̀ fẹ́ sí ni mo ti béèrè rẹ̀ tó bá ti gbẹ́bọ yìí tán kòkòrò ìgbìmọ̀ ní àmọ́ kó tó gbẹ́bọ kójọ ọlọ́mọ. ọlọ́mọ kan ṣoṣo. àbí ìyá ló di. Ah, ah. kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo bẹ́ẹ̀ bá ti wá rí tẹ́ ẹ pèsè ẹ bọ ìkórìtà mẹ́ta là á gbèsè ìgbà tẹ́ ẹ bá wá gbẹ́bọ ọ̀hún ẹ ẹ òṣèré jọ tẹ́ ẹ bá ti kú. with me. <laughs> ń ṣe tí ń bá kọjá. káwọn ẹ má sùn o. oorun wẹ̀. ara rẹ sún ara rẹ o mò ń dìlọ fún ọ sún ara rẹ mo fi elédùn àbí ọ. sori àbàwẹ̀ bí ilé ìkéré jù báyìí lọ bó tóbi jù báyìí lọ èmi dẹ́rẹ̀lé èmi sì aláṣẹ inú ilé yìí sori ohun tèmi fẹ́ rè àbàwẹ̀ ò gbẹ bọ̀ ó rẹ̀ bí kankan. jọ nítorí Ọlọ́run ìwọ kọ́ ló sọ fún mi bí n bá máa gbẹ́bọ̀ àbí òun ní gbẹ́bọ̀ èmi mo lórí ara mi jẹ́ ń gbẹ́bọ̀ torí ọkùnrin ni ọ ẹ̀yin ọkùnrin ẹ̀ mọ iye ọmọ kẹ́yìn dọ̀bálẹ̀ kẹ́ dìde mi èmi ni mo gbé nǹkan mi fóṣù mẹ́sàn-án ìwọ gbálélé tó yẹ kó o mú àdá kó o gbé ìbọn kó o gbé ẹ̀tù kó o gbé ọkọ́ kó o lọ bá làásìgbò kó o yín pápá o ò ṣẹyún. ohun tí ò yí ọ nù àwọn pé kò yí ọ torí wọn lára lé ẹni ò kí n mọ iyì ẹni. kí ni iyì rẹ. ìyá ọmọ ipá tèmi ń sà lóògbòdù tó mọ ọdún àbìlù tí mo ń bì lọ́sìgbò lọ́dọ̀ ọ̀rú. èmi mọ̀ ni wojú mi wojú mi. àmọ̀ pé mo bẹ yan ni sọba ẹni tí mo ná lọ́wọ́ lọ́wọ́. báwo lẹ sọ owó níbo ló ti rówó ẹ̀rọ ajẹ́kẹ̀rẹ́ ńlá ńlá ńlá ńlá ìwọ bẹ́ẹ̀ jọjọjọ nítorí ọlọ́run ó wà lẹ́yà ó yá ó wà lọ́fà ó fà ó wà ní fọnáfọsù ó fọná tán ẹ̀rí sí wọn alẹ́ kí ni ìwúlò yẹn. torí mo gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi ní ìsín àwọn aráàlú ní sàsí mi hmm? àwọn ló ń sàsí mi sórí wọnú abáwá yìí wọ́n tún wò sí àtàwọn gbèríko rẹ̀ obìnrin wọn ló rẹwà tó ọ torí rẹ ni mi ṣe múṣẹ́ kan pàtó láti máa ṣe tí bá ti ń jí tí bá ti rí ọmọ pé tẹ́tẹ́ lọ́rùn dẹ́kun torí mo ti ṣòfò ọmọ má jẹ́ n ṣòfò aya ṣàánú mi torí ọlọ́wọ́ àmọ̀ pé mo bẹ ọ̀rẹ́ aya mi sórí lẹ́ẹ̀dẹ̀ mi àmọ̀ pé ó bí bèjì ó bí bèjì lẹ́ẹ̀mejì mo ṣàdéhùn rẹ̀ fún ọ lágbára ẹlẹ́dùá ó bí bèjì lẹ́ẹ̀mejì nítorí tó bí bèjì lẹ́ẹ̀mejì làkùn ọ̀dọ̀ tí èmi kí lè á fẹ́ ṣe báyìí. ẹyà mi jọ máa bá wọn gbẹbọ ah, lásìkò tó ń wòye ìṣekúre. ọ̀dà kí n má gbẹ̀bọ̀. ẹ má jẹ bùsọ̀ àyẹ̀ ṣòfò àyà dàpọ̀. ọ̀dà ṣé bá a bá wọlé ẹ̀ sí. Ah, àwọn kì í wọ́n ṣe àyà mi hmm. wọ́n ṣe. Hmm, èmi mọ̀ pé ẹ̀lẹ́gùn ṣe ẹ̀lẹ́gùn yẹn ó yẹ ẹni sùn nù ní. Eh, eh, eh, ìwọ ọkọ wọlé. ẹ wọnú ilé ẹ wọlá tọkọ làṣẹ. àmọ̀ pé mo pè Ah, ah, ah. ká ìbẹ̀pẹ̀ bíbà ìgbẹ́pẹ́ tí mo yìí fojú dá sí ìbà ìlóhùn ra nà ó lè jẹ́ àwọn ẹni ibi ọmọ lásìgbò òun ló máa ká ìbẹ̀pẹ̀ yín o ìgbẹ́pẹ́ tí mo yìí fojú dá sí ibà lóhùn ránà ẹ gbà. àwa wí tán póbìnrin ni mí obìnrin kan mọ́ re mí obìnrin kan mọ́ re mí kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ń rà ló wa kalẹ̀ lọ́wọ́ rẹ̀ ó fi hàn póbìnrin ni mí. máa mọ̀lẹ̀ ẹ̀yin awo babaláwo sọ fún wa pé àbọ̀ nìyí ni. èmi náà ń wò bẹ́ẹ̀ pé yẹ ká ti rí gbogbo aná ló ṣe sọ́kì sọ̀rọ̀ ẹ̀yìn ó náà bá a níbí mi. àbí ṣé kìí ti tẹ̀yìn ní tó à ń sọ̀rọ̀ rẹ̀ bàbá bó ṣe léwu kó má tura alẹ̀ tó ah. èmi ni àyíbá ni olóòótọ́ ni gbóngbóná lárọ́ ẹ̀mú wọn mú lórí òun náà ní máa wo gbogbo ta kò ní máa wọra rẹ̀ náà bó ṣe rí táwa náà ń pọ̀ tó yóò máa gbòsẹ̀ àmọ́ bó ṣe léwu kí adìẹ ó tóbi tó àgò òde. àgò ni ọ̀dà ah. ẹ̀yin ọmọ kú ládé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. ẹ̀yin ọmọ gbogbo ọmọ aláìrè owó ẹ̀rú bà yín mò ń jáyé ẹ mà kú tọ̀nà ẹni mọ̀nà ní tọ̀nà lótú ní ojúmọ́ rẹ ti mọ́ wá ọmọ ṣe o ẹ̀yin ṣàṣà lókè gẹ̀tì ẹ rò pé wọn ò ní wá ojú ẹ lójú inú rárá bó ẹ bá ti rọ̀ṣà lórí ìkànlẹ̀ <laughs> ṣe mọ̀ pé ìkórìtà mẹ́ta la wà yìí abìdí yakata etí tèmi àrólé ọlọ́fin ìgbò etí mi gbàgbà gbòje méje tí mo fi ń gbọ́rọ̀ ni méje títa mo fi ń gbọ́rọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n bá tilẹ̀ wá àtọ̀dọ̀ wọn ya mí òṣòro mọ̀nìgà ló ti wà gbogbo rẹ̀ báyìí gbogbo ẹ̀ ní gbénú mi ọmọ ṣe fún yín o àmọ́ ti dé iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ dé o ayé ọ̀sàtà ti wèrè kọ́ gbọ́ ògbólógbò gúnugún wọ́n wọlé ayé wọ́n tagọ́ tagọ́ ògbólógbò àkàlẹ̀mọ̀gbọ́ wọ́n lù ú wọ́n tagọ́ tagọ́ adáfi ikú lọ́jọ́ tó lò fẹ́ kọjọ́ wọ́n ní kú òní kọjọ́ ikú nítorí kíni wọ́n lábẹ́rẹ́ ń bẹ lọ́wọ́ ọjọ́ ìmọ̀nàmọ́ná ń bẹ látàlẹ́sẹ̀ àrùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó nílé ayé ojú ọjọ́ la ṣẹ̀dá wọn ọjọ́ burúkú á pẹ̀ wọ́n wọn lájẹ́ lọ́láyé àjẹ́ lọ́láyé àjẹ́ lọ́láyé àrùn lọ́lọ́nà ikú ló lòdì ọ̀run ọyá gbéra sọ dìde ọfẹ́ fùú ọ̀kárẹ̀ ọ̀yà gbèlérí gbèlérí ẹbọ yìí dàrú fín àṣẹ ẹbọ yìí di àrúdà àṣẹ igúnnugún kó gbé ẹbọ ìdálẹ̀ dé ọ̀run àṣẹ gbogbo ibi tó ṣẹlẹ̀ lókè gẹ̀tì kọmọ bẹ́bọ yìí lọ àṣẹ tabagbada nìkan tó bá dẹ́bọ yìí ò ní fífẹ́ kọ́ lọ ní àṣẹ ọ̀yàtọ̀ tààrà ọ̀nà tààrà tó ti lè fẹ̀ wá rèé máa lọ èèwọ̀ ẹ̀gẹ́ ládìyẹ yẹ adìyẹ gbọ́dọ̀ ṣubú ajá ní sáwọ òde ayé àgbò ní sáwọ òde àwọn òkú apòkókókó ọjà ní máa rí gidi èṣù ọ̀dàrà èṣù nírẹ̀yẹ̀ tó bá ti rí ọdún ojúde nírẹ̀yẹ̀ gbẹgbẹ̀rún bá lélẹ̀ máa lọ ó di dandan kọ́ lọ rẹ kọ́ bọ̀ rẹ ẹni tó bá ní kọ́ ọmọ bọ̀ bá ò ní dé bá ẹ̀ ń bọ́ bá ní kábọ̀ ẹ̀ mọ́ fi báyìí kọ́mọ bẹ́ bọ́ lọ ní máa lọ máa lọ ẹ̀yin aráàlú òkè gàtí àwo tèmi náà ṣe tán o àwo padà sílé. mo ẹ bọ́dà náà o àjàngóró dùgbẹ́dùgbẹ́ arúgbó ẹ bọ́dà náà o àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ àwọn arúgbó ẹ̀fọ́ jà náà àjàǹkóró. sọ ọ̀wọ́n rí ní ṣáájú ifá bẹ́gbẹ̀wá òdú bá sì yọ lójú ifá mebí ìjù gbìn bàbá gbogbo wọn gbogbo kọmọjọ kọmọjọ tí ń bẹ lókè ẹgàn ọlọmọ sí ń bàbá àgbàdo hmm. àìdọ́gba ayé. Hmm àìdọ́gba ayé ló dífá fólówó bébí òun náà ló dífá fótòsì ah lásìgbò lásìgbò gẹ́gẹ́ àpèsìn ọ̀la pàgùnbọ̀rí pàwòdìbòsè pàtí òrò bọ̀gún. Pa aláyà bí ọ̀bẹ èbó àà ah, ah. lásìgbò bébé mi nìyá rẹ̀ ṣé bí wọ́n ní òòṣà tó dàbí ìyá ò sí ah, lásìgbò gẹ́gẹ́ ọ gbọ́ tèmi o ó ti di dandan kó o gbọ́ gbogbo ohun tí n bá bá ọ sọ lásìgbò tèmi lọ gbúdọ̀ gbọ́. oṣó olórí bá pẹ̀rí mi níbi igbe rara òun làrá ké wọlẹ̀ igbe rara àjẹ́ olórí bá pẹ̀rí mi níbi igbe rara òun làrá ké wọlẹ̀ igbe rara lábọ̀ lóògùn ní bá pẹ̀rí mi níbi igbe rara òun làrá ké wọlẹ̀ ọmọdé ìlú yìí àgbà ìlú oṣó ìlú ìlú ọba ìlú olóyè ìlú ní bá pẹ̀rí èmi lásìkò níbi igbe òun làrá ké wọlẹ̀ ọjọ́ wo ni wọ́n wá sinmi báyìí ọjọ́ wo ni wọ́n sinmi nù lásìkò ayé bí mo sùn lọ́sẹ̀ ẹ pè mí bí mo sùn lóru ẹ pè mí ẹ jẹ́ ìsinmi ẹ̀yin náà ò ní sinmi omi òkun yìí sinmi ẹ̀ ní sinmi ìwọ ló pè mí. bàbá rárá n ò pè yín náà ní fọ́ni lójú èmi gangan mo fẹ́ mú ọ kúrò láyé ni. gbà bá wọ́n kí wọ́n lè nílò ráyé ma ìyá yìí ló mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ ó sì fẹ́ mọ̀ pin ẹ lónìí. ọ̀dọ́ olóyè àrò èmi mọ̀ ní èmi lásìkò ọ̀gẹ̀dẹ̀ pàmùbọ̀rí pàwọ̀ dìbòsè pàtí ọ̀rọ̀ bọ̀gún ó gbéra wojú àwùjọ àìsàwọ̀ ìwọ ni wọ́n ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ mi òní ló mọ̀ pé wọ́n ní àìrójúkọ̀gbọ́n atare àìrójúkọ̀gbọ́n ẹrù bí ẹgbẹ̀rún ẹ̀sìnsìn tó bá tòrò mẹ́sìn nírù ìrù lẹ́sìn fi tukọ̀ yẹ́gbà. amúnimúyẹ̀ kan mú yín ewúrẹ́ àpòrú pàṣẹ kó pàṣẹ fún kẹ́ ẹ mọ́ lè fọ̀hún bẹ́ẹ̀ bá wọgbọ́ kìjìrì àmúgbó lọ́fọ̀ bá wọ̀dàn kìjìrì àmọ́dàn bẹ́ẹ̀ ti bá wọ̀lú kìjìkìjìrì àmúlù kìkìjìkìjì èmi lásìkò ọ̀gẹ̀gẹ̀ kó mú yín kẹ́ ẹ mọ́ lè fọ̀hún mọ́. ẹ ṣe ẹ̀yin ìyá mi bá ń kí òkú pápá ìyá mi ó yá ọ̀run. ìgbẹ́rẹ́ eh. sọ̀rọ̀ ojú ayé àbò rẹ̀ sábà wí àbí wọ̀ wí. ẹ wí bàbá. mo rẹ́yìn rẹ ìyá mi mo rẹ́yìn rẹ ìwọ ló bí mi lóòótọ́ àmọ́ ìwọ kọ́ ló ní mi àwọn ayé ló ní mi mo ṣẹ́kù ìyá mi mo ṣẹ́kù ìyá mi ah! olóyè ẹ̀rọ. ọba mi jẹ ọba mi mu ọ̀dàlẹ̀ mi ó dìgbẹ́rẹ́ ìkọ̀ọ̀kan ni wọ́n rẹ̀ yìnyín yálọ ẹni yalọ ìyá mi. ẹwọ ẹwọ apá àtẹ́lẹwọ́ ò ní kálé apá àtẹ́lẹsẹ̀ kan ò ní kọ́nà ajá ò ní gbókéyìn rẹ̀ bàbá sí o sí o. ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ní agba ẹni àbáfẹ̀yìntì ká mú dúdú ọ̀sán kíkan ní tó fẹ́ wọn fún ni mu ìpìlẹ̀ fẹ́ sáyé yìí dà bí bá sọ pé elédùà àti orí àwọn èṣù láàlú ògiri òkò tí ò kúrò lẹ́yìn mi bo ni bá bá yàrá ọ̀rọ̀ yìí já ikú ọ̀wá ṣe bẹ́ẹ̀ yóò mọ alágbára lọ àwọn wèrè èèyàn wàá sọ pé kọ̀tán èmi kọ́ ẹ̀ẹ́ni bọ́bàtọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi èmi lásìgbò ọ̀gẹ̀gẹ̀ pagúnmọ́fá pàwòdìbòsè pàtí òrobọ̀gún aláyàbí ìbò èbó ẹlẹ́mi láyé gan mú ọwọ́ ajójú oorun ọ̀dà ó kù iṣẹ́ ń bẹ fún wa lóòrọ̀ la o o ti gbọ́ àbó sùn má sùn o àwọn ọ̀tá ò sùn àwa náà ò sì gbọ́dọ̀ sùn o ti gbọ́. kábíyèsí o mo kí ẹ̀yin ìjòyè gbogbo ẹ tún kí ayé ó lè dá tẹ̀ ń ṣe o nígbà tí ìlú yìí bá padà sí tùbà tí ń tùṣẹ ìkankan nu yín ò ní dàwátì o ẹ̀yìn bó ń bi tí ẹ lọ. kábíyèsí ilẹ̀ bá bọ̀. kábíyèsí kábíyèsí o kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ elédùà a dúpẹ́ lọ́wọ́ elédùà ohun tá a rò bí ó jẹ̀kọ̀rọ̀ adùn ló bá dé abọ́ olúwo lálàáfíà ó sì fi ń yé wa yìí pé ìfọ̀kànbalẹ̀ ó dé ìlú wa yìí ìlú wa yóò túbà yóò túṣẹ kò bàjẹ́ ní orí olúgbọ́n kò bàjẹ́ ní orí àrẹ̀sà kò ní bàjẹ́ fún lórí oyè bàbá yín kábíyèsí ẹ dòdò lọ́sàn-án ó so kábíyèsí o. kábíyèsí ẹ pẹ́ fún wa ohun gbogbo ti di ṣíṣe. Ah! ńgbà téèyàn múra kankan tọkọlé ojú ajé ilé tí ò ní fèrèsé ẹ mọ̀ pé eléyìí ò ní tó fẹ́ bàlù ṣe àwa náà sì ti ṣègbésẹ̀ tá a ṣe. olúwa mi kì í ṣe èèyàn méjì ǹbọ ọmọkùnrin ládàáda tí ń já lásìgbò yìí ni ọ̀gẹ̀gẹ̀ ló kọ́ ní ayé tó tó kọ́ tọ̀run. Hmm. lukun sí i lukun sí i a ti sọ̀rọ̀ bí omi ike báyìí ìwọ ti gbàgbé pé bí owó bá papọ̀ jù tóògùn papọ̀ jù a máa múrí ẹ̀ dáadáa. wọ́n ròyìn ilé tọkọ wọn lọ kọ ọkọ̀ sọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bó ṣe wulẹ̀ kẹ́nìkan ó gàǹgà kó gbòǹgbò tó mẹ́ẹ̀bí ọba balẹ̀rẹ̀ ohun gbogbo ni èmi mọ́ nílùú kábíyèsí o kábíyèsí sẹ́rí nǹkan kan ń dùn mí gbogbo bí àṣírí kìnìún ṣe tú sílùú ìlọ́wọ́ kò sẹ́yìn èmi ṣùgbọ́n mi ò wá mọ bí nǹkan ṣe ń lọ mọ́ o mo ti dàjèjì. Ah, ọ̀dọ̀ rẹ̀ làbá kó wá ọ̀yìn orílẹ̀ rẹ̀ làbá kúkú sọdà àfin ká má wàá bí mọ́ kákúkú kan lọ ọmọ bọ́ kálùbọ́ ọmọ bọ́ kálùbọ́. ẹ kú kó lè dáa tẹ́ ẹ ṣe. bó o wá ni ètò ta ní kí ẹ ṣe fún àmọ̀pé àti tọkọ rẹ̀ ń bọ ẹbí ìhùn a ti ṣètò tí a mọ̀ pé <laughs> àmọ́ gbà tẹ́ ẹ̀ fi tọkọ rẹ̀ kún tẹ́lẹ̀. mo ti fi kún báyìí. ẹ ti fi kún báyìí. mo ti fi kún. òótọ́ ni tí kábíyèsí wí torí pé ọkùnrin tó ṣerú tó ṣe fúlù tó sì fi aya rẹ̀ lẹ̀ tó ní kó gbẹ́bọ tí gbogbo òlù tó fẹ́ kí lù túbà kó tó ṣe ọ̀hún ọ̀hún ọ̀yẹ̀kọ́ ni ti ọgbà. nígbà mo délé tí mo dálẹ̀ láàrin àwọn ìyàwó mi mẹ́tẹ̀ẹ̀ta òjijì ló tútù bẹ̀rẹ̀ sí mú ọmọ ní lẹ́nu ọ̀sẹ̀ hmm. bẹ́ẹ̀ sì wá sọ ìlà ṣe á ṣe ètò tó dáa fọ́kọ rẹ̀ àwa ìlú náà gangan àwa àwa kankan ṣe lórúkọ yìí kábíyèsí. <laughs> kábíyèsí o ẹ̀yin ẹ̀yin ìlú wòye èmi wò pé kò yá tún yọra lẹ́nu mọ́ kí bàbá wọlé kí wọ́n fẹ̀dọ̀ lórí òróró ló kù. ẹ káwọn olóyè náà lọ́wọ́ lọ́wọ́ kúta. káwa náà rè é nara ẹlẹ́sẹ̀ kan ò ní ká ọ̀nà pánsá ò fúnra pánsá mọ̀já náà ajá ò fúnra ajá jẹ bí ilé ọba fúnra ó lè ní òkú lọ. Ah. àwọn àgbògìrìjà tí mo ní ó rèé mọ́ sọ́lé sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ̀ wọ́n lè domi lánàá kí wọ́n gboko bòmí lọ bò láti ẹ̀ tí mẹ́tí ń ṣe tẹ́ni bàbá inú mà jìyàn ọ̀dà ojú ọmọ rìbí gbogbo ara lóògùn rẹ̀. kọ́ láwọn dira sanbẹ sùn fapò rọrí <laughs> ìwọ ọmọ mi jọmọ jókòó gbẹjẹ kémi náà ò tiẹ̀ jáde kí n jáde bí èèyàn lásán bẹ́ẹ̀ ni. Yeah. ọmọ sọ tí ń kó pọ́npọ́ báyà ẹ̀ ẹ̀yin ọmọ lásán ìkejì ajá mo sì fura sí gbogbo yín ẹ wá gbọ́ o kílẹ̀ ò ní ìtọ́ṣú mo fẹ́ rí ọkọ mi mo fẹ́ rí lásìgbò bí kò ṣe bẹ́ẹ̀ gbogbo yín. gbẹ́sẹ̀ lé wúgẹ̀lẹ̀ ló lọ dúró náà sórí ẹ̀ burú ni abiru ọmọ àlèwò ní igi mú ẹbí ọ̀pá ti ró. ṣé gbogbo kan wọ́n fi rẹ́rìn ni. ọ̀yà pépépé ni ẹgbẹ́ra sọ. a ò wá a ò rí a ò máa lẹ́yọ̀ wá o. olóyè àró. olóyè àró. ọkùnrin yẹn ké sí o. gọdọmù wúgèdè. adúrú kankan kọba àtẹwọlọkọ kíjòyè ilẹ̀ ẹ̀yin babaláwa débi. ṣé bí bàbá bá ń bọ̀ àbí ṣebí wo àti Baba lẹ ẹjọ́ rìn òru sì lẹ́ẹ̀ fi rìn ọ̀sà ń béèrè bàbá. olóyè àrò gbogbo wa la mọ̀ pé bí lásìgbò bá kọjá pọ̀ gúnúgbò lùgẹ́tì bẹ́yìn olóyè àrò ọba tí ìfẹnukajọ ọ̀hún jẹ bàbá wo bọ̀gùn pàjá jẹ ni efi Baba hàn wá tán bá wà. ẹ̀yin bàbá ìwò gbogbo ẹbí láìgbò wọn ti mọ̀ yí pé ẹ̀yin nìkan ṣoṣo lọ̀rẹ́ tí bàbá ní lókè gẹ́tì yìí o. sí òòrè yìí irú àrífín wo nù ṣé ẹ ń wá ah, ah, irú pálapàla wo. ẹyin ẹyin. èmi mọ èmi àròmọ ni ẹ ojú mi. ẹlẹ́tìró ni ojú wo là ń wò ẹlẹ́tìró ni. gọ́dọ̀mù gọ́dọ̀mù ajagbẹ̀rí ẹ bo bàbá wo. àrò àrò. láì gbọ̀gẹ̀gẹ́ ọ̀rọ̀ rẹ̀ dídí egungun tá a so májá lọ́rùn kò gbọ́dọ̀ sán bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jùnù àwárí lobìnrin wà nǹkan bẹ́ẹ̀ ẹja lọ a gbọ́dọ̀ rí ni. ran ẹ mọ̀mọ̀ wò ràn lásìgbò sọnù ẹ sọ káàkiri ìgboro báyìí lásìgbò àtàrò ọ̀rẹ́ ni bí wọn bá rí lásìgbò bó ní lásìgbò àbí bàbá wa lọ àbò wágbára kágbára ni wọ́n ti á mú kọ́rọ̀ kan pé a ti sọ fún àwọn ẹbí lásìgbò pé èmi nìkan làwọn mọ̀mọ́ lásìgbò èdìrí ẹ mọ́ wòran èdìrí ẹ mọ́ wòran èdìrí ẹ mọ wòran hmm. abẹbí abẹbí bàbá olóyè kan bọ́ síbi ìjìyà ẹ. bàbá olóyè wàhálà ti dé o wàhálà ti dé gbogbo ohun tá ẹ wí pátá mo gbọ́ ní lásìgbò sọnù. ó sọnù ó jẹ́ bí ewo ni. ẹ ibo ló wà. ibi tá a ní wà bí wèrè kọ́. ìbọn rẹ̀ yín ni. ṣé sọrí ọ̀rọ̀ bí mi bá béèrè lọ́wọ́ ẹ náà bọ́ sí sọnù. ọ̀dọ̀ àmọ́ ti gbọ́. sọrí àwọn tó lọ Eh. inú mi dùn ìyọwọ́ ọgbọ́ gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ pátá ah. sọ́ọ́rí àwọn tó lọ́hùn tá a bá padà wọnú ilé ìwà tá a bá bá a bí wọn àsùn léyìí wọn ò jọ àmọ́lé bí wọn àjọ àmọ́lé bẹ́ẹ̀ yẹn gbìyànjú àti sáwọn yẹn ń bà bẹ́ẹ̀ yẹn bá gbìyànjú àti bẹ́ẹ̀ bọ́yọ́jú fẹ́ wọn ò bẹ̀rẹ̀ ẹni ọ̀dánù ìlà yá gbóni mo wó yá bóni mo wó yá bóni mo wó yá ìlà yá bọ́ pààrọ̀ aṣọ ni bíbọ́ ṣe lọ ni yọ yí kiri bí owó inú abọ́ hmm, mi àmú ọmọ mi mọ rí ẹ̀mí rin àbí nǹkan ni àmọ́ lè bí ẹ̀rí mi mọ́ mo dáràn mo dáràn mo dáràn. ọlọ́run ṣàánú wa ni àbí òye ọlọ́run bá ti sọ adélé èsì wàhálà ọlọ́run ó sì sọ adélé. má dárúkọ má dárúkọ ká ní ìyá ọba rìn mọ́ wọ́n ṣe wélébélé ìmọ̀ tí ògbà tí ìkan tí mi ò mú délé ọlọ́run ọlọ́run wá sìkò yà ń lọ ọlọ́run wá sìkò yà ń lọ látó ni ẹ ṣe tí bàbá dé là èyí nǹkan àwálé àwálé ni kẹ́sì kan máa sọ kátikàti nílé pé ẹ̀yin torí ẹnìkan ní ẹsẹ̀ ilé á lù nǹkan kan ẹ̀bí tèmi ni ẹ̀bí tèmi ni èmi ni mo mọ̀ bí èsì sọ ìfẹ́ràn pálapàla. àmọ́ pa àti fún ìjùmẹ̀ kúrò àmọ́ tó yẹ á ṣe. ìwà èrè ìwà èrè ìwà èrè ìwà èrè ìwà èrè. mọ̀ ẹ̀ jáde mọ̀ ẹ̀ jáde. Gomes. baba baba fakunle o. kódómù. <laughs> àwo retí ń wo oúnjẹ fẹ́ yẹ. mo mọ̀ rí. ẹ lẹ́. ooo ẹ pẹ̀lẹ́. babaláwo ti ń dìbò ọ̀rọ̀ ẹ ṣeun. <laughs> ẹ jèrè. <laughs> baba hmm. a ti bèrè yín lè wọn lè bọ́ sẹ́ńkù lẹ́wájẹ́wé. bẹ́ẹ̀ni. ẹ lẹ́ ẹ kú tọ́jú. tọ́jú ta ni tí o gbé ètò títò mo ní ìtọ́jú ta ni. láìgbò ni. láìgbò. <laughs> irú ìbéèrè wo nu. <laughs> bàbá Fákúnlé ẹ má fẹ́ kọ́tọ́ lọ́wọ́ wa ìwọ́dọ̀ yìí ni bàbá wa. bàbá wo ló wà lọ́dọ̀ mi. láhàn mi. láìgbò gẹ́gẹ́. lásìgbò wo ni lásìgbò a máa rìn láì jẹ́ wípé ẹjọ́ nìjáde ni ìgbé àti karahun ni ìwọ rẹ wọ́n á béèrè lásìgbò lọ́wọ́ mi. bàbá Fákúnlé o gbogbo ìlú ti mọ ìgbà yìí ni babaláwo ti ń jẹ́wé ẹ̀yìn ni babaláwo ti ń wé gbò fún lásìgbò. nígbà náà. wọ́n mọ̀ pé ẹ súnmọ́ bàbá bíi sọnù mhm. bí irun ti súnmọ́ rí bẹ́ẹ̀ lẹ súnmọ́ bàbá. ẹ̀yin bàbá <laughs> eléyìí ṣeré o láì gbò làwọn adébí láì gbò gẹ́gẹ́. ìbéèrè rẹ tojú sú mi. bàbá ẹni fẹ́ gbà wọ̀dẹ̀ a sin ọmọ ẹkú ọmọ ẹkú wọn wájú wọn lè sin ọmọ ẹkú tá a sin ọtá wọn wájú ó ní kó ẹkú wájú nípa bàbá tó bí òun lọ́mọ a sin ọmọ ẹjọ ọmọ ẹjẹ wẹ̀yìn wò wọn lè sin ọmọ ẹjọ tá a sin ọtọ wẹ̀yìn wò ó ní kó ẹwẹ̀yìn wò lọ́pàá tó bí òun lọ́mọ. ẹ fúnra ilẹ̀ ń jó bìrì wọn fẹ́ẹ́ ti gbà bọ̀dẹ̀. bọ̀dẹ̀ bó o. lásìkò dà. mo ní lásìkò sí lọ́dọ̀ mi kò lè wà lọ́dọ̀ mi nídẹ̀ẹ́yìn rẹ̀ ìwọ godomu kí làwọn wí. ah ah láì gbọ́ gẹ́gẹ́ o wúgẹ̀dẹ̀. ikú ni ó pọ̀ ẹni burúkú wọ lẹ́nu rẹ láti ẹni lẹkú lẹ́nu rẹ à ń gbọ́ lọ́wọ́ orí rẹ àárín ọmọ amúlẹ́rìn ẹni òfò ọ̀lẹ́ rin kò sẹ́ni lẹ́nu rẹ jọ́mọ̀. ẹ wọ ẹnì kò sákìjà lọ́gbẹ́rí àdàràbà lọ́kùn àìgbọ́wọ́ fújà sálágẹmọ a bá gbá soso lójú lóde òní ìrànwọ́ mọ́rin mo dọ ẹni ọ̀wọ̀ lónìí àgbẹjọ là. gbódòmù wo ìrìn àjò tí fákúnlẹ̀ rìn ó ti mú fúnra lọ́wọ́ <laughs> fákúnlẹ̀ ó lọ lásìgbò ohun tí ò gbọdọ̀ sọnù. ègúta àṣọ májálọ́nù ni a gbọ́dọ̀ rí ni à ń wá láyé gbọ̀dẹ̀gá o bẹ́ẹ̀ bá rí ìlú òní gbádùn epo òní jẹ́ bí eku bẹ́ẹ̀ sẹ́yìn òní jẹ́ bí ẹyẹ àti tá a bá rí o láyé gbọ̀ o. Ah! ọkọ̀ gbọ́dọ̀ lọ olóògbé àlọ́ gbọ́dọ̀ lọ. àṣẹ o kórìí mi mọ́ ṣe gbàbọ̀dé o ẹ ẹ lẹ́ni àyín o. ẹ o. tanu. Ah, àwa ni o. ẹ ọ fògùn sẹ́nu ni. Ah. Ah, gódómù wo mọ́bì náà jàre. ẹ ǹlẹ́. sálàáfíà ni mo bá yín. àlàáfíà kọ́ agbolé tẹwàá yóò fara rọ o. rí nítorí ọ̀rọ̀ yìí náà ló jẹ́ kémi náà wá wọ́n orí wọ́n sì lasọ tọ́kẹ́gun ségun oní àpè ń jẹ̀pẹ̀ ìdínú tá a fi wá bọ̀ gbà wá ṣàánú wa. mo rí pé ìwọ náà ló súnmọ́ lásìgbò hmm. èyí tó jẹ́ titi wa ẹ bá ní wá a rí. ẹ̀yin bàbá o kùrukùru ti bojú ọjọ́ ọ̀rọ̀ yìí kò jẹ́ nílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀rọ̀ lásìgbò ó dàbí ewé tí ń bẹ lórí omi tí ò jẹ́ kẹ́sẹ̀ yẹ ó tó mi bẹ́ẹ̀ ló ṣe yí lójú mi látijọ́ tá a ti ń wá baba láṣìgbò n ò jẹ́ bẹ́ẹ̀ sì ni ò mú. ṣe rí ibi tó sapa wíníwíní sí oúnjẹ ni à ń pè láàfin o ẹ wò mí ibi tí Ṣàngó pẹni mẹ́fà sí oní àmọ́ ń pè ń wà rẹ̀ fa ẹ wo ibi tólùkòso àyára náà pẹni mẹ́sàn-án sí oní à ń pè lákẹ̀sán o wàá wò ó mo fi elédùn àmọ́ fi bì ọ́ ojú kẹpa ojú kere ni eyín ọ̀kan wa sì ní kò gbọ́dọ̀ kan ó ní gbogbo wa gbẹ́kẹ̀lé lágbára lé òun ló ń fún wa lóúnjẹ ṣàánú wa ẹ bá ní wá rí ẹ bá ní wá rí elédùn ọ̀jẹ̀ kẹ́ rí àwa náà gan àdúró àbí bẹ́ẹ̀ kọ́ ni òòrí tí n bá ṣe ń lọ ní ìsinyìí ó tún níbì kan tí wọ́n yà wo mo rí ọ̀nà sọ gbọ́ godomu. ó dàbọ̀ ó dàbọ̀. ó já lọ eyín ọ̀kan tí yín ni kò gbọ́dọ̀ kàn án. ẹ̀mí tèmi ni kò gbọ́dọ̀ sọnù. ẹ wọ dẹ̀dẹ̀ láì gbò bó ṣe rí nílé tó kún fún oyin tó kún fún wàrà. tó bá tutù lẹ́dì yẹn yín sí àròlé lásìgbò tí ń fojoojúmọ́ rú wọn á di ohun tí náà kan ò sí nínú rẹ̀ mọ́ láì gbọ́ gẹ́gẹ́ ọ̀yá ló wọlẹ̀ sílé rà ṣàngó wọlẹ̀ sí kòso àbí láì gbọ́ gẹ́gẹ́ ó ti fìtàn lélẹ̀ ń kan ni. ṣé kí n sọ àbí má sọ ṣé n jẹ́wọ́ ni àbí má jẹ́wọ́ àmọ́ tí n bá jẹ́wọ́ kí ló lè ṣẹlẹ̀ ẹ̀rí ọkàn gan lè pa mí jẹ́ n jẹ́wọ́ wọ́n sọ ni wọ́n sọ. kò sí ìgbésẹ̀ tí bàbá ò gbé tí ò ní fi tó mi létí kò sí ìgbésẹ̀ tí ó gbé tí ò ní fi tó mi létí ah Igbo ikú ò gbọ́dọ̀ pa àrùn ò gbọ́dọ̀ gbédè láyé ìgbò gbọ́dọ̀ ṣọ̀fọ̀. kó àsìkò yìí. kódòmù hmm? lóòótọ́ ọ̀gá mi ló jẹ́ ṣùgbọ́n bàbá ti jọ fún alágbára àgbà tí bọ̀ wọ́n pòwe. wọ́n ní ó gbó gágágá ó sì wúrún gàùngàùn afọ̀tẹ̀jọyè rẹ̀ tí pètè àìkú ikú kíná pantọ́kọjá kú ojúra ṣé lóòótọ́ ni ikú ń bẹ. ikú ń bẹ. ìsòkú sì wà pẹ̀lú ẹ̀. ìsòkú wà. kò sí àwáyé èkó. n ò tí ì gbọ́ rí. àmọ́ kò sí ìdájọ́ lẹ́yìn ikú o. gẹ́gẹ́ bá a ti gbọ́ ìdájọ́ ń bẹ. Ah! Hmm. kí ló dé. Ah! kódòmù hmm? kódòmù hmm? kí n mọ̀ pààrọ̀ gbogbo à ń lọ àbọ̀ láti ijọ́ yìí ọwọ́ mi ló ti ṣẹlẹ̀. lásìgbò. wọn ò mọ̀ mọ̀ ṣe o. ìwọ ló pa lásìgbò. wọn ò mọ̀ mọ̀ o. Bùkádà. Ah, ah, ah, Láìgbò! Ibikíbi tó bá wà ilẹ̀ rẹ ni. ẹni tí ó kó pọ̀. èmi nìkan kọ́ ní òrèlè gbogbo aráàlú ni ó gbọ́ aráàlú òkè gẹ́ǹtì gbogbo wọn ní òfẹ́ dúró gbogbo aráàlú ni ó gbọ́. èmi ti kú kò sí lásìgbò ta ló ń jẹ́ láńbébé kí ni mò ń ṣe láyé kí n mọ jámọ́ ẹ wá wò ọ̀nà ọ̀run tí lásìgbò gbà ẹ mọ ìrìn jìnnà bàbá èmi náà ń bọ̀ ẹyẹ lè tèmi ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú onílé kó wá yẹra kó wá sá lásìgbò bọ́ọ̀ bá lẹ́ńtẹ́ ọ̀fẹ́ pa lọ́rùn iṣẹ́ ò gbọ́dọ̀ wọ́ ọlọ́run èmi kan ètí ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ èmi kọ́ nìyá ẹ o láti ọjọ́ tán ti bí ẹni láṣìbò ti pàyà rẹ o alágbàtọ́ lásán lásán ni mo jẹ́ wò ó padà sílùú bàbá èmi náà mo ń lọ lu bàbá mi o ó dìgbà o. ìyá mi ẹ dúró dè mí. bàbá mi pagúnbọ̀fá pàwọ̀dìbọ̀sẹ̀ tí òrùbọ̀ gún aláyà bí ìbọn ìbò ah àṣekú ní sàn ogun alágbára ah ó hmm. mà ṣe o. Ìgbòho ẹ dẹ́kun ṣé balagbára ṣe kú rèé ah! ṣé bí ẹni tí ń bẹ nípò ńláńlá ṣe kú rèé lásìgbò ọkùn ọba fi mí sílẹ̀ sáyé kí ló fẹ́ kí n máa gbáyé ṣe kí ló fẹ́ kí n gbáyé dà ah! ọ̀wáyé kú òsì lọ́sìgbò ti lọ. wọ́n wá wo kó o dúró dèmí ń dènà ọ̀run. èmi gbọ́dọ̀ mu olùpèránṣẹ́ rẹ igbákejì rẹ àjọ ń lọ ni bá a bá dọ̀rùn ń kun ọ lọ́wọ́ ṣiṣẹ́. bá fẹ́ ra ko ẹ̀yìn ṣé èèmọ̀ wọ̀lú báyìí. Ah, ah, kábíyèsí èèmọ̀ bíi báwo ah, kábíyèsí ẹnu ogbó lẹnu yín ẹnu atọ́ lẹnu yín o ẹ má fẹnu pẹ̀lú rẹ̀ kábíyèsí ẹ má bínú kábíyèsí kò yẹ kẹ́ kò sẹ́mọ̀ kankan tó wọ̀lú o ìdùnnú ló wọ̀lú àlàáfíà ló wọ̀lú ìrọ̀rùn ló wọ̀lú o ẹ̀bẹ̀ wa sílédùà náà ni kí lùwọ́ túbà ọ̀nà tó sì gbà túbà yìí òun náà ló gbà sẹ́ẹ̀ àmọ́ olóyè ọ̀tún kábíyèsí olúwa mi bàbá wa ní àwò dáadáa a rí i pé ikú lásìgbò yìí ó kàn án lára gógó kódà gbogbo ìlú òkè gẹ̀ẹ́sì pátá ló mọ̀ pé akọni èèyàn lọ. lóko sí bóòlù àṣẹ ń ṣe báyìí ṣé bí n táwa ń fẹ́ ni pé bílù wo òkè gẹ̀ẹ́tì yóò ṣe dáa tí ò ní sí wàhálà elédùn àṣì ti bá wa ṣe ó ti rí bá a ṣe fẹ́ rí kọ́lọ́run jẹ́ ọ̀dà kọ́ mọ́ jẹ́ ọba jẹ́. àṣẹ o. ẹ̀ ṣe bá wíru bá wíru ṣé wọn ò ní rò pé àwa la pa. kábíyèsí kábíyèsí kábíyèsí láta pàtà ni <laughs> owó tájà bá mọ̀ ní káàdá lẹ́yìn ikú ogun ní pa kíkanjú ikú odò ní pa òmùwẹ̀ ìran àfọ̀pínà ní òṣùra rẹ̀ jólẹ́wù ẹ jẹ́ ká ń fẹ́ kókó máa bá kókó rẹ̀ gbẹ lọ. lukọ̀tún òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ. So. ibi a fẹ́ gbin obì sí obì ti wù ń bẹ̀ lóòótọ́ kábíyèsí olúwa mi ọmọ iná náà lápàṣẹ alápàṣẹ àmọ́ àjẹ́ àti ibi ìsáná kíyèsí oògùn. ẹ wò ó kémi ọsùn òótọ́ fún yín o ẹ dákun sójú igi obì àti igi kòkó náà lọ ni tó wo fi wá ya mìíràn báwọn èé ṣe. ẹ dákan mọ ẹ mọ̀ká ọ̀rọ̀ òye yín ni ọ̀gẹ̀gẹ̀. ọ̀gẹ̀gẹ̀ ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà owó ní jẹ́ bẹ́ẹ̀. kábíyèsí ṣé pé òun èmi ò ní sọ́jú bá ń lọ. mo wí náà bó tiẹ̀ máa ta ó bíi tí gbogbo wa ìpa kókó kádàrá wa sínú apẹ kó máa lò ó kò yẹ kó le tó bẹ́ẹ̀. ẹ àkábíyèsí má ṣe rí ọ̀rọ̀ ìdílé wa ló mẹ́ o ọ̀rọ̀ ìdílé wa ló mẹ́. ọ̀tún kábíyèsí olúwa mi. ẹ dákun èmi mọ̀ ní ìmọ̀ràn kan mo wòye wípé bóyá ká ránṣẹ́ sí àwọn ẹbí rẹ̀ ká bá wọn kẹ́dùn ká mọ̀ pé bóyá kò dùn rárá. ẹ̀ ń tá àti ẹ̀ ṣe káyọ̀ǹdo kú fún wọn àbí bò àbí. kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ ti já tòǹtòwú nù ẹni bá kú sínú odò etí omi ni wọ́n sì sí kò pín bí ọlọ́ni wọ́n sì wẹ̀rẹ̀ sí. ẹ wo kábíyèsí sí ẹ kúkú mọ̀ pé ara olóyè ìlú lòun náà àgbọ̀dọ̀ dájì náà sì ń wọn torí pé bá a ṣe sòní náà làásọ̀ la n tẹ́mi wí ni pé bí n bá ti délé báyìí n ó bọ̀ sádùúgbò n ó pọ̀ obìnrin mẹ́rin n ó lọ ilé wọn n ó rè kí hàn kó ara fẹ́ra kù. tí ìyá lóde wí dà àbámdọ̀nà ọ̀nà tèmi o. Ah! ẹ̀yin ń dára kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Ah. ọpẹ́ ní fẹ́lẹ́dùà tó rájá tó bá relé ẹ̀kú tó bọ̀ tí ò sì fẹ́ dẹ̀rẹ̀ kádúpẹ́ fẹ́lẹ́dùà ló tọ́ àmọ́ míyí kíní létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ̀ ọkùnrin ò ní filẹ̀ lára tó fẹ́ wí pé làásìgbò sí ọ lásọ̀rọ̀ rẹ̀ àrẹ̀mú olówó orí mi hmm? ọkọ mi ẹni tí gbogbo ìfẹ́ mi ń bẹ lókun àyà rẹ̀ hmm. lóòótọ́ ló sọ lásìkò gbìyànjú agbára rẹ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ elédùà tó kó mi yọ àrẹ̀mú ọkọ mi kí egun wọlé kájá má gbọ́ ó lójú ara ajá tó lè gbà á kó o sì mọ̀ wò bó ṣe fi mí sínú mo ṣe ṣe wà. ṣé pé bí mo ṣe fi ọ́ sí ló ṣe wà. bẹ́ẹ̀ ni ààrẹ mi. ẹni tó bá wá rí bẹ́ẹ̀ àjẹpọ́lòkà ti gbòkà ni wọ́n lásìgbò sì dòfo yíyan adé tèmi nìkan. àlẹ́ mú ọkọ mi. Ah. <laughs> ẹ ǹlẹ́ níyìn o ẹ ǹlẹ́ níyìn o ta lélẹ́ e wo. Ah, ah, olóye ah, àrò ládìgbòlù <laughs> àṣé bí ẹ ṣe wí náà lórí. ṣé ọmọ ìlà ni yín ni. Hmm, bàbá wọ ọmọ ìlà ni mí gba àwọn òye sọmọ ìlà ìlàlà gangan ni mí. ìlàlà. ṣùgbọ́n ní ìyí mo wá ṣe nílà àbí èyí ṣé èsì wàhálà. ó ṣe adìyẹ adìyẹ adìyẹ báyìí torí ọdún. ọ̀rẹ́ wa ń kọ́. ọ̀rẹ́ wa ìwọ mẹ́. lásìgbò kẹ̀kẹ́. lásìgbò lẹ́ ń dárúkọ bá. kódà bíríra kòrò yóò ti dọ̀rùn. olúwa ọlọ́run ẹlẹ́dùnmarè àtẹ̀wọ̀n elédùn àṣẹbí àṣọ ìtì ẹ sọba àká ìwọ elédùn àṣọ ìsọba àká ọ̀hún àbá amúkú òun lẹ̀ ẹ bó ṣe yẹ bá a ṣe wí kiri bá a náà lórí èmi là níyàn sí bá a ṣe wí kiri bá a náà lórí. olóyè àrò kí ló dé lọ́rẹ̀ tímọ́tímọ́ tẹ̀dọ́ máa ń jẹ tẹ̀dọ́ mu. ìyá jẹun yẹ jẹ ìyá jẹun mu ṣebí yẹ̀yìn rí nu èèrú ẹbọ ìran ra èèrú ẹbọ bàbá wí ká sọ lóòótọ́ olóyè àrùn ni mo jẹ lọ́hùn nílùú mi gẹ́gẹ́ ọmọ ọba ni mí ọmọ arútúmọ̀ lódòdó òkè àgbọ̀nà bẹ́ẹ̀ ni mo sọ jẹ́ ń aṣọ kìnnì kan. ṣé ìní parọ́ àkọ́kọ́ bọ́ ṣe ń wo lásìgbò òkèké gbogbo orú rìn yí èérìn gbogbo ibi tí mi èé tẹsẹ̀ ẹ̀ bọ̀ ló jẹ́ ń tọ́sẹ̀ bọ̀ èrú ẹbọ rí láyé mi ọjọ́ mẹ́ta mẹ́ta ẹbọ rírù mi. lọ́mọ tí ẹ̀ á ru ẹbọ kan odidi ọjọ́ méje ni mo lò lórí ìrókò ẹbọ ni ọjọ́ mẹ́ta mẹ́ta èmi ni èrú. ẹ ń ru ẹbọ odindi olóyè ẹ ń ru ẹbọ. èèwì ìrú ẹbọ lójú lásìgbò ọ̀gẹ̀gẹ̀. kí lẹ wá ń fi ẹbọ tẹ́ ń rù sí. bàbá ti ru báyìí gbogbo wọn ọ̀tá rẹ̀ àmọ́ ru ẹbọ láti fi pa ni eléyìí mú àrùn yìí mo lò bí ọjọ́ méje lérí ìrókò kára mi tó ya irú gbẹ́rẹ́ wo ni mi è sí tán irú àṣàṣì irú àṣejẹ wo ni mi è jẹ ọlọ́run ni ìpa mi. wá pẹ́ arípẹ́ bọ̀ rírù yìí ń pọ̀ mo arípẹ́ fẹ́ máa táwọ́ sí mi wọn á rí wíwẹ̀ fẹ́ jẹ́ nísìnyí èmi náà á jáde mo àtọwọ́ òbílẹ̀ bọ̀ gba mo tọwọ́ òbílẹ̀ bọ̀ ń á mi jáde gba á mi jáde. mo ṣetán káyé mọ́ bá a fura hmm, eré ìfẹ́ àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ mo sì àfara pamọ́ sí inú. ó ti dá a bá wọn. àṣé bọ́mọ èèyàn ṣe rí rèé ẹ̀yin lẹ pa èwe mi ni o pa ẹ̀yin lẹ pa mo pa bí òwe ni mo jà sọ̀rọ̀ yìí. ọ̀dà olóyè àrò. ṣé rí gbogbo ìtẹ́ tí ẹ̀ ń wí ìtẹ́ mi bá wá ọ yàtọ̀ kí ló wá dé tó fi ṣe pé gbogbo owó àwọn nkòkò tí wọ́n dá sí yín lọ́wọ́ tí wọ́n máa ń lò lọ́dọọdún tó yẹ kẹ́ ẹ kó lẹ̀ wọ́n ti fẹ́ lò báyìí ọdún ti yípo ó yẹ kẹ́ ẹ kó lẹ̀ ẹ sì wá kó lẹ̀ ẹ wá pa fíríkù òǹlù. ibi ẹ̀ ń lọ yé mi o sẹ́yìn ìrówó níbi ògbé sí ni. níbo lẹ gbọ́ èmi ẹ sẹ́yìn báyìí báyìí òun yí ẹ bá ṣe tèmi èmi ẹ mú mọ́ tèmi ẹ lè béèrè mi wò báyìí lèmi ká sọ òótọ́ ká kú ó yàbọ̀ ká parọ́ ká wà lóòyè lọ kémi tó di pé mo kú òní ìlú lọ́hùn oru ya mú kí gbọ́ ọmọ mo tú gbogbo àgbónú ẹ mo wọ yọ̀yọ̀yọ̀ mo tú gbogbo ẹ dànù mo á kó gbogbo owó mo kó sínú ẹ mo dé ó gbèsè ẹnu ọ̀nà èmi rò wẹ́ẹ́ ti rí ni. ṣé lẹ́nu ọ̀nà ní ìhìn àbí nílùú wa lọ́hùn nílùú wa lọ́hùn wọ́n ti wá fẹ́ lo owó wọn báyìí ẹ tẹ̀lé mi lọ ẹ lọ rè fún wọn bíi ti ẹ gbé sí. lọ sọ́hùn. bẹ́ẹ̀

tó kú tá a sì wá túfọ̀ rẹ̀ fún ọ tó wá yọ̀ bí ẹni pé kínní àwítán ó lóun lòún pa ah, ọlọ́run àṣé kì í ṣe pé gbogbo àwọn ẹni tí wọ́n máa ń tẹ̀lé olówó kiri ni wọ́n nífẹ̀ẹ́ olówó hmm? gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn olówó gbogbo wọn kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ olówó àṣé ọgbọ́n àtẹnujẹ ni wọ́n máa ń ṣe eléyìí ó fi yé mi pé ọgbọ́n àtẹnujẹ ni gbogbo wọn máa ń ṣe ẹ máa rí ẹlòmíì irú wọn tí wọ́n ń tẹ̀lé olówó kiri tí wọ́n máa tẹ̀lé èèyàn pàtàkì èèyàn ńlá láàrin ìjọ bonítọ̀ ń parọ́ wọ́n lò ṣe dáa bó sòótọ́ wọ́n lò ṣe dáa gbogbo ń tó bá ṣe yọ̀ mọ̀ bá wọn lára mu torí kí ni ọgbọ́n àti jẹun wọn ìwòrú eléyìí báyìí bá a bá fẹ́ rí lásìgbò ọ̀gẹ̀gẹ̀ bá a bá ti rí rí olóyè àróńgbà náà àti rí ọ̀gẹ̀gẹ̀ nù bá a bá sì fẹ́ rí olóyè àró bá a bá ti rọ́gẹ̀gẹ̀ àti rí olóyè àró nù lọ́wọ́ di pé ọwọ́ dunnú bí ẹni pé kínní ọ̀dà ah kẹ̀ fi lọ bí àwọn elégbè délé kí ààrẹ mú ibi tó pẹ̀ sí mi bá pẹ́ mo bá pẹ́ mẹ́wọ̀n. elédùà ọmọ gbà wá lọ́wọ́ ẹni tí ń sọ wa tá a sọ o. ọ̀dà mò ń dúró o ṣetán ọjọ́ á lọ. ìwọ mọ̀ kú omi ẹ̀hún wọ́n bá lè pẹ́ díẹ̀ ràn yóò gbà á sílé tilẹ̀kùn mọ́ síta n tètè àádùn ojú rẹ pé àti padà síbi tó ti wá ìyìn lọ ọkẹgbẹ́ ayé o gẹ̀fìlà bí elégbèdé lékè àrẹ̀mú. Ah, ah, kí ni ń fà mí nú kí ni ń fà mí nú kí ni mo dá kọjá ṣé mo dá nǹkan kọjá ni ah, kí ni ń fà mí nú ìrà kí ni ń fà mí nú kí ni ń fà mí nú àìrójúkọ gún atare àìrójúkọ gbọ̀n ẹrù gbẹgbẹ̀rún ẹ̀ ṣinṣin ló bá tòrò mẹ́sìn nírù ah! ìrùlẹ̀ ti fi túká ìrùlẹ̀ ti fi túká ọ̀rọ̀ àìrójú ọgbẹ́ àná lára omi àìrójú ọgbẹ́ àìrójú ọgbẹ́. ìyálàjẹ ìyálàjẹ àbúrò mi àtàtà òkú ah, oríire òní a dúpẹ́ lọ́wọ́ elédùà o gbogbo nǹkan tí mò ń bẹ ẹ sọ láti jọ yìí ṣe bó pé sùúrù lérè so tí wọ́n bá gẹ̀ẹ́sì nínú mi ah kò ní kọsẹ̀ inú mi dùn ayọ̀ mi kún. ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ elédùà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ elédùà àdúpẹ́ tó wá padà dé gbogbo sùúrù mi ládé gbogbo àforítì mi gbogbo akíkanjú mi gbogbo ìlàkàkà mi. Mm elédùà bá mi fàdé sí i. adúpẹ́ hmm. adúpẹ́ lọ́wọ́ elédùà. ọ̀gẹ̀gẹ̀ tó ní àfòun àfòun kò sẹ́ni bí òun lẹ́yìn òun kò sọ́lọ́run kò séèyàn kò sí nǹkan kan hmm. ibo wá lòun náà dà. Hmm. ojú tì ní ojú tí ń tì lọ́wọ́ nù kòtò báyìí aṣá ti dúpẹ́ lọ́wọ́ elédùà elédùà dá wa ọwọ́ ẹ̀rọ ló tún bá dé ó tọ́ mà sí ẹ ní. òjò nírọ̀ yìí. Ah, owó ẹ̀rọ ló bá dé àbúrò mi. adúpẹ́ lọ́wọ́ elédùà ah, ṣé orí tíyẹ̀ bá gẹṣin nínú mi <laughs> kò ní kọsẹ̀. bẹ́ẹ̀ lèmi náà. Ah, kí ni mo wá nílé tí mo fẹ́ fún ọ. tó bá jẹ́ pé irú ọ̀gẹ̀gẹ̀ wà láyé ó dá mi lójú tàdá pé yóò kó bọ̀ yóò ká àwọn jàǹdùkú rẹ̀ wá. ní ni ojú ni ó ti gbẹ̀yìn. ojú tẹ̀ títí ojú títí nù kòtò bó ṣe dá ojú ti tinú kòtò bó ṣe dá kí elédùà ṣe fún wa ni o àdúpẹ́ elédùà dára lọ́la. ẹ̀là tí í ṣe ọmọ bíbí inú àgbọn mèrègún kí ẹ̀là máa la ìlú ìpèrègede kí ire máa tọ̀ lọ́wọ́ bí ẹni bí ti ń kúrò ní òkè yẹtì kí ẹni ire máa wọ̀lú kí ẹyẹ máa ké ẹyẹ kíkú máa ké eku kọ́mi ènìyàn máa fún un bómi ènìyàn kí ìlú tùbà kí ìlú túṣẹ́ kí làásìgbò má wọ ìlú yìí láéláé. ó parí o ó ti tán ó ti tán o ìgbẹ̀yìn lójú láṣẹ ní kẹṣẹ rẹ ṣèkàṣèkà á gbàgbé àtúbọ̀tán o ó ti gbàgbé rẹ. ká ṣe ní kẹ́ṣe ṣèkàṣèkà àgbàgbé àtúbọ̀tán alágbára ó ti gbàgbé ẹ̀san. lálá tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀ kò sóhun tó níbẹ̀rẹ̀ tí olópin alágbára tó fọmọ odó retí ẹ̀ rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀rẹ́ o. bá ṣe ní kẹṣẹrẹ ṣèkàṣèkà àgbàgbé àtúbọ̀ bọ̀ alágbára ó ti gbàgbé ẹ̀san. ó parí o. ó parí o. ó ti tán o. ìgbẹ̀yìn lójú la ṣe ní kẹṣẹrẹ ṣèkàṣèkà àgbàgbé àtúbọ̀ tán o. ẹni tó bá ń wò bá ń wò ó ti gbàgbé ẹ̀san ká ṣe rere ṣebí nítorí ọmọ wa ní nítorí ọmọ wa tó ń bá ní ká ṣe rere nítorí àtúbọ̀tán nítorí àwọn bá ní ká ṣe rere nítorí ọ̀la nítorí ọ̀la tọ̀hún bá ní ká ṣe rere nítorí ohun tá a máa jẹ́ ni. alágbára pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ wò lé bá ṣe ní ká ṣe rere ṣe ká ṣe ká á gbàgbé àtúbọ̀tán.